Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Pass. All because of donations. Oh, ṣe gbé show yìí kó post ẹ̀ sí page yẹn. O rò pé tó bá manipulate Nigerian police, o rò pé o lè manipulate àwọn tó nílé ayé. Ẹjọ́ là bó gùrò ká tó sà. Ẹ já máa gbádùn ẹ lọ. Ṣé àwọn èèyàn ṣe ń gbọ́ ohun tí mò ń gbọ́? Kí lo lórí rere ẹ̀ tó máa ṣọ́kú mọ́ ìyá ẹ lójú kí ṣé làwa ló mọ ẹ rí olórí burúkú ṣẹpẹtẹrì tí gbogbo ọmọ ẹ máa ṣọkú mọ lójú tó gbé iṣẹ́ wá fún ẹ làwa ló mọ wọrí fọláṣadé sàríyù ọmọ lálùdé tí gbogbo ọmọ tó tara ẹ jáde máa ṣọkú mọ lójú tó máa fọwọ́ sin gbogbo ọmọ ẹ ṣé làwa lò ó mọ̀ rí dọ̀ka sí kí lo lórí burúkú ẹ ń gbọ́ olè olórí burúkú because of donations ó múra kankan lọ́jọ́ yẹn òun ṣe bí ọlọ́run òun ṣe bí ká ní pé ilé òní mọ́mọ́ dọ́kàsì òun ṣe bí ká ní pé irú wa yìí ò mọ̀ pa máa dìde if you see Lizzy Anjorin minding her business it's simple don't go for people that don't come for you respect people privacy stay out of people's problem torí omi tó fojú dí lè gbé ẹ lọ. ó ní kó lọ́ọ́ bi olórí ajé ó ní pẹ̀lú bọ́n ṣe ń sọ̀rọ̀ fọlá tó tó. ẹ máa wo lórí burúkú ọmọ dọ̀kásì tí yẹ máa gbé sí rèwerèwe. voice note ti fọlá tí ṣẹpẹtẹrì tí wọ́n ní kí fọlá rẹkọọdù wá ni wọ́n manipulate o ngbà tí gbogbo yín gbogbo ẹ̀yin abiyamọ tẹ ní fojú sunkún ọmọ ní gbogbo ìgbà tí mo wá play fún ọdìò yẹn ṣé Mr Lawal ṣàbùrú fún Fọláṣadé Sàríyù Ọmọlálùdé ẹ má jẹ́ ká purọ́ let's be sincere ṣe rí tá bá ṣàbòsí ẹ̀dá tó bá ṣàbòsí ó máa kó nìkan nu kù ń jọkan o the way Mr Lawal has been talking to Fọlá ẹnu ìṣó nígbà tí gbogbo yín gbọ́ ọ́díò yẹn ẹ má jẹ́ ká purọ́ tọ̀ra ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti ten years fifty years thirty years ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ǹjẹ́ ọkọ yín ó ṣe dáadáa tó Mr. Lawal fún ẹnu iṣẹ́ ṣé ohun tí voice note Mr. Lawal ti gbogbo wa létà gbọ́ nígbà tó leak tá a gbọ́ ṣé mọ̀ pé ọmọ olórí burúkú tí yẹ máa gbé sí i dọ̀kásádé yín káyìí ṣe àpò manipulate ẹ̀ ó fi ń gba donations ńgbà tí gbogbo a máa padà gbọ́díò yẹn is Mr. Lawal a godly man or a bad man ta ni olórí burúkú ẹ̀dá inú Mr. Lawal àti Fọláṣadé ta ni ẹni bí ta ni ta ni aburú máa ṣẹlẹ̀ sí tọmọtọmọ ẹ̀ inú Mr. Lawal àti Fọláṣadé nígbà tí gbogbo yín gbọ́ full voice note yẹn can I tell you something ọjọ́ tí mo ti rìn láyé mi I have never seen a complete gentleman like Mr. Lawal that doesn't like to hurt women O máa ń bínú Mr. Lawal máa ń bínú gan ó máa ń bínú tó bá dẹ̀ ti bínú ẹ̀ tán the moment you tell him I am sorry Mr. Lawal doesn't say sorry as a man but I have never seen a man that doesn't like to hurt people. Mr. Lawa doesn't like to hurt people. If he does not have, only ma, she be a ẹni pé ó broke for that moment ni but moment it bá lówó lọ́wọ́ you will be his first priority. I have been with him close to twenty years for me to have gone back to this man and settle down with him ìwà ìtẹ́mi Temiloro, Mr. Lawal jẹ́ ọkùnrin tí kò will be ṣe obìnrin Mr. Lawal jẹ́ ọkùnrin tó jẹ́ wípé kò kí n fẹ́ ṣẹ̀yìn he's not a perfect man èèyàn ẹlẹ́ran ara ni èmi náà manage wọn ni báwọn náà ṣe manage mi but tó bá ní ẹ pé ọkùnrin I have seen many men I have met with a lot of men ọkùnrin mi rude ẹ lọ wo ọ́díò yẹn Fọlá ò fi ọjọ́ kan ṣe thank you fún Mr. Lawal gbogbo voice note ti Fọlá record. Mr Lawal ò fi ọjọ́ kan sọ pé sórí òpin ni ọjọ́ kan Mr Lawal fún lówó ó wá ní ẹ tó bá lè bóun gẹ̀tì kankan ó wá ní ẹ ṣán lè gẹ̀tì sí Mr Lawal sọ pé kí ló ń ṣe é gan ó dẹ farabalẹ̀ go and watch all Mr Lawal's audio despite the fact wípé ṣèpẹtẹrì kọ Fọlá pé kó mute ohun Mr Lawal Fọlá wá ń sọ̀rọ̀ lé lórí go and check that audio Dorkas ó ti tẹsí òsì bẹnu gbogbo ẹ̀dá tó ràn ẹ́ lọ́wọ́ wọ́n á fi gbogbo ẹ̀mí ọmọ wọn di àdàbí tó bá jí òtítọ́ ló gbé wá nípa mi àti làwà. àdàbí ẹ máa wo lórí burúkú ọmọ all because of donations adébísí ò ní jèrè gbogbo ohun tó tara ẹ jáde ẹ máa wo ọmọ yìí if not for ọlọ́run àti èmi tí mi ò ṣóyẹ yín tí mo kàn nígbàgbọ́ pé irọ́sẹ̀ irọ́sẹ̀ gbogbo wo bá má gbọ́. gbogbo wo bá má gbọ́. Dorcas you were manipulating all those voice notes. o ti gbàgbé òwe Yorùbá tó ní tí irọ́ bá lọ lógún ọdún òtítọ́ á lè bá fọlá tó lóo fún ní ẹ̀mpáwámẹ́ǹtì ò lówó tó fọlá o ò láṣọ lọ́rùn tó fọlá o ò ní wíìgì tó fọlá o ò dẹ̀jáyé tó fọlá àsàtìgbà tó o gbé fọlá tó lóò fi ń tọrọ owó crostor wà lọ́wọ́ fọlá fọlá padà fẹnu ara ẹ̀ sọ Dorkas o tàjò gbé sájò nílùú òyìnbó ni o tàjò gbé sájò já máa gbọ́ lọ. ó mọ owó èèyàn tí fọlá jẹ this shape nameless animal. God bless Fola for recording this bastard. O ò ní ṣoríire, wọ́n á gbé ẹ̀gbìn ni, wọ́n á gbé ẹ̀gbìn ní gbọ̀njọ̀gbọ̀jọ̀dò Kásádé Yínká. Ìyá gbé ẹ̀gbìn, wàá gbé ọmọ ẹ̀gbìn. God bless Fola for recordings for recording Lawa's voice. It's because our country failed. Dorcas, tán bá bípò rí ìyáláyé ẹ̀dá UK tó wà yẹn ní kóbìnrin kan lọ mú voice note ọkọ ẹ̀ wá. Bóyá obìnrin yìí ò ní ṣẹ̀wọ̀n. God bless Fọlá for recording Lawal so that ìwọ fi ń gbowó gbogbo ẹ̀dá tó ràn ẹ́ lọ́wọ́ wọn á ṣorí burúkú tọmọtọmọ wọn ni. God bless you. You are very strong to face this blackmailer. I swear down. I'm not going to relent. I'm not going to relent. Gbogbo ẹ̀dá ọba ló ràn ẹ́ lọ́wọ́ ni o Dorkas Adéyínká ìjòyè ló ràn ẹ́ lọ́wọ́ ni o ọkùnrin ló ràn ẹ́ lọ́wọ́ ni o obìnrin ló ràn ẹ́ lọ́wọ́ ni o tó bá bígbà ọmọ màmá ọmọ wá fún wọn lé ni àdàbí tó ẹ̀kọ́ títọ́ ló sọ. So àdàbí tí o bá ń ṣe torí donations àti monetization ló fi ṣe gbórí burúkú tó ṣe ìwọ ní God bless Fọlá Fọlá olórí burúkú tá a gbé gbogbo ọmọ ẹ̀ sí ṣóun làkọ́fẹ́ mi salawal abóhùn ní kejì abóhùn ní kẹta àbí mi salawal ṣègbéyàwó fún ni mo ń béèrè lọ́wọ́ ẹ̀dọ́kàs ṣé lawal mú olórí burúkú sàríyù àwọn ayé máa ṣe tó máa gbé gbogbo ọmọ ẹ̀sìn látòrí Làtífà àti Kádíjà gbogbo tó tara Fọlá jáde tó máa gbé sí Did Lawal marry Fola officially? Even if he does, he sold Lawal out at vulnerable moment. Fola sold Lawal out when he had nothing. When tó ti tán fún ọ̀tá ẹ̀. Ó ní Dorcas àti wọ àti Fọláṣadé Sàríyù wọ́n á gbé yín gbè bí èbùsù ni rèwerèwe wọ́n á gbé yín gbè ní rèwerèwe ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀ràn kìràn and police is listening to this lọ sọ pé God bless Fọlá God will bless Fọlá for recording Lawal with ikú òjijì ló máa jẹ́ fún Fọlá. she need to vomit the donation mi ní all because of donations Only God bless Fola. God will bless Fola with ikú òjijì God will bless Fola tá fọwọ́ ẹ̀ gbé gbogbo ọmọ ẹ̀sìn àdàbí tó bá jẹ́ pé òun là kọfẹ́ Lawal Adabi. tó bá jẹ́ òun second Adabi. tí Fọlá ò bá bá mi lọ́wọ́ Lawal àdàbí tí Lawal ò bá bá tọmọ lọ́mọ àwọn ọmọ olórí burúkú tó máa gbé sin you guys are evil and this case make me to lose interest in Nigerian police like I said I won't hit that back because Nigerian police can help us and release official statements of Folashade instead Nigerian police was watching you Dorcas making billions of naira lying against us all because of donations Oh, ò ní jèrè Dorcas Adéyínká ìwà àti Fọláṣadé Sàríyù àti Ṣẹpẹtẹrì ẹ ní jèrè ìwo lórí burúkú ọmọ òfò. nǹkan tá à ń sọ ìkọlà bá máa sọ. ṣẹgbọ́. ó ní kó lọ bí olórí ó ní kó lọ bí olórí ajé léèrè. ṣẹgbọ́. pé òun máa ń rán olórí ajé sí i ó pé torí pé Fọlá kò ń ṣe tó yẹ kí yà jẹ. ẹ máa gbọ́ lórí burúkú. ok nígbà tí Mr. Lawal sọ pé Fọlá òun ṣe ni tó yẹ kí yà jẹ kí Wálé dé tó ṣe ń ṣépè fún Lawal. Dorcas I have the full audio and thank God pé ó fẹnu ara ẹ sọ wípé Lawal for wípé Fọlá ò kì í ṣẹni tó yẹ kíyà jẹ Dorkas Nigeria of today okódùn ro làgbẹ̀dẹ̀ ń pọkọ́ta ọkọ́dùn rí lolórí burúkú ẹ lóòrè èèyàn gbé ẹ sílé pẹ̀lú ké olórí burúkú tó to lẹ́yìn ẹ Dorkas if a man can say o kì í ṣẹni tíyà ń jẹ ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ irú ọkùnrin wo ló lè sọ bẹ́ẹ̀ ní Nigeria of today ọkùnrin tóbìnrin kówó fún gan obìnrin ò lè ọkùnrin mi lè sọ pé obìnrin kò kí n ṣẹni tó yẹ kí ìyà jẹ Dorkas mo wá ń bi ẹ́ pé Nasiru Àdìsá tó máa ṣánkú tó máa fọwọ́ sin oyin kan Nasiru Àdìsá tó máa fọwọ́ sin gbogbo ọmọ ẹ̀ ṣó ever pọn ẹ lé bẹ́ẹ̀ yẹn Dorkas what has Lawal done to you to, to deserve this wọ́n á gbé ẹsìn ní gbọ̀njọ̀gbọ̀njọ̀ bí ègbùsì tó o bá ṣe ń rìn lórí ilẹ̀ alàyè Dorkas wàá máa bọ́ láti inú wàhálà kan sí kan ni o ò ní bọ́ńbẹ́ táyé máa fi tán Yasin Yasin Dorkas máa bẹ́ẹ̀ nà tán bí owó. o fẹnu ara ẹ sọ nísìnyí if not for the fact that I get hold of this audio Dorkas o fẹnu ara ẹ sọ. So, pé Lawal sọ pé Fọlá ò kì í ṣọmọ tó yẹ kíyà jẹ ṣé Fọlá ń ṣiṣẹ́ ó fàlájì ní àbórun àlájì lọ́wọ́ ẹ take vulnerability Lawal ojú àánú ẹ oore tó ṣe fún ruwa tá à ń rá bàbà fún dọ́là tá àti ẹ̀fẹ́ kéèrà rìn oore yẹn ló ṣe times ten yẹn fọlórí burúkú Fọláṣadé sàrí ọmọlárùdé tó máa gbé gbogbo ọmọ ẹ̀sìn E wa record voice note e wa convert e wa wá fi ń pa and Nigerian police are watching you they are watching you because Nigerian police are the best people to intervene in this case within one month UK government wọ́n sọ fún mi pé mi ò ní jurisdiction that I should go back to Nigeria to establish my case so kí lẹ ṣe fún wa ẹ sábọ̀dù wá ń ṣépè fáwọn ọ̀gá ọlọ́pàá ọmọ ọmọnì. làwa ó máa jìyà kú ni ò rédeèrèdè. táwa ló ń jìyà nínú ọ̀wọ́ àti fọlá dorcas ìwọ dorcas adéyínká ọmọlèrè àti fọláṣadé sàríù ọmọlálùdó ẹ̀yin lè máa sọ́fà kù ẹ jẹ́ ìyà gbogbo aláàánú yẹn á rí wàhálà tó jẹ̀mí wọn lọ gbogbo ẹ̀dá tó bá promise wọ dọ̀kásì onítọ̀hún á máa pàdé àgbákò ẹ̀dá tó bá ti promise ẹ pé ó fẹ́ ṣe é lóore dọ̀kásì á máa pàdé àgbákò gbogbo ẹ̀dá tó bá ti promise Fọláṣadé Sàríù bó ń fẹ́ ṣe é lóore á máa kàgbákò gbogbo ẹ̀dá tó bá ti promise Ṣẹ̀pẹ̀tẹ̀rì bó ń fẹ́ ṣe é lóore á máa kàgbákò á máa kàgbákò tọmọtọmọ ẹ̀yin èèyàn ẹ wo ohun tí dọ̀kásì fi ń gba donations Nasifu Àdìsá á kàgbákò wọ́n á fi òkú ẹ̀ ránṣẹ́ sílé ní gbọ̀njúgbọ̀njú á pàdé àgbákò these are the shows tí wọ́n ṣe when Dorkas was doing this show mi ò tí di speaker I was hoping for Nigerian police to investigate the matter so that they can tell the whole world bóyá irọ́ lọmọ yẹn pa and she make billions of naira lying ẹ wá ní pé Mohbad kú ìgbà tí irú crime yìí ń lọ èèyàn mélòó ló dìde sí ẹ mọ̀ pé lórí burúkú eléyìí àwọn eléyìí kò sẹ́ni tí wọ́n lè pa nítorí donation e bá wa bí dọ́kàsì pé kí ni kọ́lọ̀ ọkú tó fi pààyà àbèjì abẹ́fẹ́ sọ mi pé lórí burúkú ọmọ tó sọ fọlọ́pàá pé òun gbé ìyá àbèjì bọ̀ pẹ̀lú ohun tó ń jáde lẹ́nu ẹ̀ yìí ẹ fẹ́ sọ mi pé kò mọ̀ nípa kú ìyá àbèjì òun ní gbórí ilẹ̀ ṣòwò eré dọ́kàsì. lómi ẹ̀ fọ́n ṣe ó máa ṣe rédè rédè kẹ́yìn ayé ẹ̀ for tarnishing women's image on social media. ó máa ṣorí burúkú kù ní dọ́kásì ṣé wọ́n jẹ́ women ìwọ tán ti yọlé ọmọ ẹ̀ ìwọ olórí burúkú ìwà abirùn ìwà abuké ibo ni làwálì ti tánìṣì íméèjì obìnrin làwálù tí ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán ṣé bí wọ́n ló fẹnu ara ẹ sọ pé làwálù sọ́nsìn wípé fọlá òun ṣe obìnrin tí ìyá lè jẹ́ gẹ́gẹ́ bí olórí burúkú tó jẹ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ àbí iṣẹ́ tó ní lọ́wọ́ àbóre tó ti ṣe fún Lawal bí you are complicating yourself all because of donations iye ò ní jèrè ẹ Eh, she just used Tariu to make money and change her status. Honestly, Nigerian police are not helping. Be if Nigerian police is not helping, at least I'm helping myself to expose them. So I don't need them. Nigerian police, they've done their worst to me on this case so mi ò ní mi ò ní believe nínú wọn mo ti lose interest. dọ́kásì mo ń bí ẹsẹ́ ṣé làwálù stage show fún yín rí ni àbó bá yín sọ̀rọ̀ àbó sọ̀rọ̀ rí tó fi sọ wípé all because of don donations ò ní jẹ́èyàn dọ́kásì ilé agbóná mú ẹ ilé alẹ́ bó ṣe dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ bó ṣe dàgùntàn jẹmọ̀jẹmọ̀ yẹn o ò ní làlùyọ láyé o ò ní rù ú là dọkasi mi ò mọ tó ṣì ń dúró ṣe láyé o ò rí kó ti tán fún ẹ báyìí o ò lè rìn mọ́ o ò lè sọ̀rọ̀ mọ́ o ò lè jẹun mọ́ o ò lè ṣe nǹkan kan mọ́ dọkasi ikú yá jẹ̀sìn lọ fún ẹ ilẹ̀ ti mọ́ báyìí àṣírí ẹ ti tú gbogbo ayé ti mọ̀ wọn lórí burúkú amúrọ̀bà ó lè ní ẹ apààyàn ní ẹ ìwọ ló pa ìyá àbèjì torí pé o mọ̀ pé ní court ìyá àbèjì máa testify iye owó tó o fòun pa nígbà tí mo nípò fẹ́ pa ẹnu ìṣó àwọn èèyàn nírọ̀ ni nǹkan tó dẹ̀ ń dùn ẹ́ nìyẹn torí pé mo padà di spíkà mo dẹ̀ ń tú àṣírí ẹ̀ pé o fẹ́ pa Fọlá o fẹ́ fa ọmọ ẹ̀gbá donations Dorkas if ìyá àbèjì children are not your target kí ló pa ìyá àbèjì fún nígbà tí ìyá àbèjì kú tán kí ló dé tó fi ń fòkú ẹ̀ ṣe ẹ̀sìn why tó ṣe feel remorseful ládùúgbò tó fi àyè ìyá àbèjì gbà. those police officers helping her àwọn fídíò tó gé lọ fún wọn àwọn ọlọ́pàá yẹn ò mọ aburú tó ti ṣe some of them are just listening to this case. ó ti yé for destroying an innocent woman Chegbo. image on social media. Chegbo. after tori. wo o máa stroke ló máa pa ẹ́ kú ẹni kì í ṣe. Dorcas Adéyínká stroke ló máa pa násìfò àdìsá stroke ló máa pa débísí ìyá ẹ stroke ló máa pa ọmọ ẹ stroke ló máa pa ẹ ó ti yẹ mo gbọ́. lẹ́yìn díẹ̀ ah it's a voice note ó lè lẹ̀. ẹ ti gbọ́ ẹ jẹ́ ká gbé mi wá òṣèré. ó yá ó yá mi ò ní kú rí Abdulateef làwà. Dorkas Adéyínká ò ní kú síbi táṣọ ẹ wà. Dorkas Adéyínká ṣẹpẹtẹrì Fọláṣadé Sàríù Ọmọlálùdé ikú jálajàla ló máa kú gbogbo ẹni tí mo dárúkọ yìí ṣẹpẹtẹrì o Fọláṣadé Sàríù ìwọ Dorkas Adéyínká Adébísí ìyá ẹ̀ ikú jálajàla làwọn ò ní rókù yìí ṣá wọn ò ní rí òkú yìí ṣá ògùn á lo ẹran ọwọ́ dọ́kàsì mọ́ yẹ̀pẹ̀ báyìí ògùn á lo ẹ̀ mọ́ yẹ̀pẹ̀ lúlú wọn ò ní rí egungun ẹ̀ṣà dọ́kàsì adéyínká ọmọ lèrè ọmọ ẹ kan ṣoṣo yín kọ yẹn ògùn lákàyè ọṣìmọlẹ á lọ egungun ẹ á lọ yẹ̀pẹ̀ báyìí wọn á gbé ọmọ ẹ nínú àgbàrá ẹ̀jẹ̀ wọn ò ní rí egungun ẹ ṣá nírèwèrèwé gbogbo ọmọ tó tara Fọláṣadé Sàríù ọmọ lálùdọ ọmọ kíkẹ́ lọmọ jáde inú àgbàrá ẹ̀jẹ̀ báyìí ogun lákàyà fi gbogbo ọmọ tó jáde lára Fọlá á fi yí yẹ̀pẹ̀ báyìí ogun ogun á yí wọn mọ́ yẹ̀pẹ̀ wọn nírègùn wọn ṣá. nǹkan tó gbé wá fún mi násìfò àdìsá ogun lákàyà fi ẹran ẹ̀ yí yẹ̀pẹ̀ wọn nírèṣà nǹkan tó gbé wá fún wa la máa gbé fún ẹ padà ó ti yẹ ọmọ kan gbogbo àtọ̀ ń ṣe ṣó yìí ò ṣe bí ọlọ́run báyìí pélé òní mọ́mọ́ ò ṣe bí ọlọ́run. táráyé bá ní òkú re tí àwọn abiamayé bá ní òkú re ò ní kú re. dọ́kàsì gbogbo ẹ̀dá tó bá sọ pé ó máa dàgbà ọmọ òun ò ní dàgbà o ò ní kúre dọ́kàsì adéyínká ọmọlèrè o ò ní kúre o ò ní súnre ikú jàlàjàlà ló máa kú bíi tewé ọ̀gẹ̀dẹ̀ Dorcas ẹsẹ̀ màálù báyìí ló fi rìn lọ síbi tán ti máa pa ẹsẹ̀ méjèèjì ló máa fi rìn lọ síbi tán ti máa pa ẹ́ Dorcas Adéyínká ọmọ èlèrè ọmọ tó wá tara ẹ̀ jáde oyin kọ́sọ́lá ọmọ tó bí ẹsẹ̀ ara ẹ̀ báyìí ló máa fi lọ kú ikú jàlàjàlà ṣẹpẹtẹ́rì gbogbo ọmọ tó tààrẹ ẹ jáde báyìí ẹsẹ̀ wọn báyìí ló máa fi rìn lọ síbi tó ti máa kúkú jàlàjàlà Fọláṣadé Sàríù ọmọ Lárìndé ọmọ Kíkẹ́ lọmọ gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ẹ àti Làtífà o àti Kádíjà o ikú jàlàjàlà ni wọ́n máa kú lágbára àwọn tó ní ilé ayé lágbára àdàbí tó bá jẹ́ òtítọ́ ló gbé wá àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló gbé wá wàá kú jàlàjàlà dọ̀kásì. Fọláṣadé á tọmọtọmọ ẹ̀. ó kàn fún àmì níbí ìwọ ń béèrè DNA ẹnu ẹ máa kàn wàá dẹ̀ sórí burúkú kú dọ́kásì torí pé Fọlá ti jẹ́wọ́ fún ẹ pé Lawal ò ní ọmọ kankan òun ló jẹ́ kó ṣe àwọn athlete shows báyìí ẹnu akàn ayé akàn dọ́kásì ayé akàn jù báyìí lọ wàá sórí burúkú jù báyìí lọ bọ́n ṣe pa àbúrò ẹ sí testing ground nìbàdàn bọ́n ṣe máa pa ẹ́ jàlàjàlà nìyẹn olórí burúkú ọmọ ìpè bí ṣẹpẹtẹ ni ṣe máa kúkú jàlàjàlà pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ó yẹ kí ẹlẹ́rẹ̀ jẹlé ta ló jẹ́ ẹlẹ́rẹ̀ alárẹ̀ <laughs> ta ló jẹ́ alárẹ̀ what happen they are cursing because of donations when they are staging shows all these shows you are listening to when they are staging these shows they will be telling people to donate for them so that they can kill people they they are Nigerians but they live in diaspora and they have some people working with them so if you take them to police station you are wasting your time if you take them to court, you are wasting your time. The only way you can survive is by facing them, exposing them and facing them. So you understand? So she has done this show for us. Now I'm returning the cost. The cost is back to her. Like me, I mind my business. I don't go for people. I don't put my mouth in people's Walla. I just mind my business. But when they come, we return the courses back to them and their children as well. Because while they were doing this show, people are donating for them. wo lórí burúkú ọmọ àlè onígbòho ṣe máa gbàgbé ẹ onítorí pé wọ́n ní àwọn ọmọ olóòlè gbàgbé àwọn ọmọ ẹ ọmọ wo. tí ò bá sí pé dọ́kàsì ikú jálajàla máa pa ẹ́ ó gbọ́ nǹkan tó ń sọ pé Mr. Lawal sọ lẹ́nu knowing fully well pé òun lòun lọ́mọ ó dẹ̀ sì kí ẹ̀ fáwọn ọmọ lọ́mọ torí èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ mo jẹ́ èèyàn dáadáa Dorcas o ò mọ̀ pé iṣẹ́ tó ṣe ibẹ̀ lè pé ó ti mú ẹ because Mr Lawal onínúure ọlọ́kàn rẹ̀ kò bú Fọlá kò rọ ọ̀bẹ ìsojú Fọlá pé nǹkan lòun làwọn mọ̀ Fọlá ò fi ọjọ́ kan ṣiṣẹ́ rí Latif ló ń ràn lọ́wọ́ when Fọlá met Latif Lawal ó náwó fún ó ṣe gbogbo ẹ̀ fún nítorí Fọlá ò níṣẹ́ lọ́wọ́ fọlá fẹnu ara wa ó fẹnu ara ẹ sọ ó ní lawal máa ń yáwó ní online níbi tí ìgbésí ayé olórí burúkú fọlá bàjẹ́ dé dorcas o ò dẹ̀ wá pity lawal o tún wá fẹ́ kí lawal kú all because of donations ṣó rí i pé nasif adisa ló máa kú fọ̀tayọ̀ ọmọ kan ṣoṣo tó tara ẹ̀ jáde dorcas ọwọ́ ẹ̀ méjèèjì ló máa fi gbé ọmọ yẹn sìn ọwọ́ ẹ méjèèjì ló máa fi gbé ọmọ yẹn sìn tọ́ka sí ọwọ́ ẹ lẹ́bọ lẹ́lẹ́bọ fi ń gbẹ́bọ ọwọ́ ẹ méjèèjì ló máa fi gbé ọmọ ẹ sìn tọ́ka sí àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Fọláṣadé Sàlíù Ọmọlálùdé gbé wá fún ẹ àdàbíjà ò jẹ́ pé gbogbo ẹ̀dá tó ràn ẹ́ lọ́wọ́ ló máa pàdé àgbákò tó jẹ̀mí wọn lọ aburú abẹ́ẹ̀ sí ni wọlé tọ gbogbo ẹ̀dá tó ràn ẹ́ lọ́wọ́ dọ́kàsí adéyínká ọmọlèrè àdàbíjà ó jèpè ó dá ó tún bí ó kó ó tún dá ó tún tún bí dọ́kàsí àdàbíjà ó gbogbo owó tó wá fi wá pa dọ́kàsí ó wá fẹ́ fi ọmọlúàbí ná owó yẹn nígbà tó bà empire àwọn kan jẹ́ tán nígbà dọ́kàsí ò mọ nǹkan tó ṣe fún mi ni o ò mọye press conference tó ṣe fún mi ẹ mọye embassy tẹ report mi sí ẹ tún gbé data page mi sórí íńtánẹ́ẹ̀tì Dorkas ó ti kẹsì òsì bẹnu gbogbo ẹ̀dá tó bá ràn ẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀dá tó bá gbé advert fún ẹ sábọ́ọ̀dù wọ́n á máa fi ẹ̀mí ọmọ wọn wọ́n á máa fi di wọ́n á máa gbé òkú ọmọ wa bá wọn nílé àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni ẹ sábọ́ọ̀dù àti Dorkas àti Fọláṣadé Sàríyù ń sọ dàbí tó ẹ pé ṣẹpẹtẹ rè òtítọ́ ló wá ń ṣe you cannot stay on social media láti máa pààyàn kẹni ká má fèsì yín padà survivor of the fittest ni survivor of the fittest ni because if police had invited Fola kọ́ dẹ̀ ṣe kí ni kọ́ investigate matter ìdọ́kàs Nigerian police can send signal online but because àwọn tí wọ́n ń tì yín lẹ́yìn wọ́n ń fọmọ rẹ̀ bọ̀rẹ̀ kò sí wọ́n ń fọmọ rẹ̀ bọ̀rẹ̀ ọ̀gbẹ̀rì ní ẹdọkas mo sọ fún ẹ pé ọjọ́ tó bá dáṣẹ wèkó ọjọ́ ẹni tiẹ̀ tán mo sọ fún ẹ pé owó tó o fi wá pa mo níjọ́ tó o bá ti nà tán mo níjọ́ yẹn ní orí burúkú àtàbùkù àti kò jìjì dé báyìí ẹ máa gbọ́ lọ ta ni nínú yín tán lè ṣerú ṣó báyìí fún ọmọ yín lọ́kùnrin ta ni nínú yín tẹ́ wà níbi báyìí tẹ́ ń wò mí tán gbọ́dọ̀ ṣe ṣó báyìí fún yín láì ṣe láì rò láì and she's even telling us pé Fọláṣadé sàrí. lọ́ọ̀yà tẹ wà níbí ṣé kò sínú constitution Nigeria to record people voice note for donations and money. pẹ̀tẹ́rì wá ń gbé wọn kiri wọ́n ti rò pé ṣẹ̀pẹ̀tẹ́rì wà òkè àwọn àti pé ó fìyà jẹ ni ó fìyà jẹ ni ó fẹ́ yàn jẹ ni ó lọ fẹ́ olówó ni ẹ̀yin ń wojú ọlọ́run wọkàn ṣe bẹ́ẹ̀ sọ fáráyé pé làwọn àlùfẹ́ fìyà jẹ fọlá ẹ sọ fáráyé pé Lizzy fẹ́ fọwọ́ ọlá gbá fọlá létí ẹ̀yin wá rèé lé ọlọ́run ẹ̀sọ́ ti dé àṣerọ́lẹ̀ ń pa fáráyé fọláṣadé sàríyù ọmọ lálùdé tó lọ rìkọ́ọ̀dù voice note wa fún wọn dọ̀kásì àti fún ṣẹpẹtẹrì inú kó máa gbélé ayé ẹ̀ fílì inú orí burúkú tí gbogbo yín jọ ń ṣe nísìn dorcas look at your life look at your life fola is working freely but you dorcas cannot work freely ṣẹpẹtẹrì cannot work freely gbogbo yín ò lè work freely mọ́ nínú ayé but Fọláṣadé ń rìn ẹnu ìṣó ń rìn nínú ayé ó ń rìn nínú ayé ẹyẹ bá mi change ó ń rìn nínú ayé Dorcas nǹkan definition tí rọ́bà lọ lógún ọdún òtítọ́ àlébá nìyẹn wo gbogbo ohun tó fi rọ́kó jọ Fọlá tó wá fi kó ọrọ̀ jọ Fọlá is a free person ìwọ ló purọ́ lórí social media ó ní Gbàǹgbé White yẹn ó ní afẹ́ pa Fọlá o afẹ́ pa o Fọlá tí mi ò mọlé ìwọ ló tún mọlé mi ìwọ ló wá mi wálé. ṣé nísìnyí tọlọ́pàá dẹ̀ ti ń wá ẹ fún mọ́dà kèsì Dorkas kí ló pàyà àbèjì pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ ẹ̀yin èèyàn voice no ẹ fídíò tí Dorkas ṣe yìí ta ló ya àbèjì aṣọ yìí dẹ̀ fine ní ṣá aṣọ yìí fine so beautiful aṣọ yìí fine pure white chalk white ni o pure pure chalk white Really. níbo ló ní sí ọmọ wo níbo ló lọ́mọ sí làwa níbo ọmọ àlè ni wọ́n àbí kò fẹ́ jẹ ẹ ni. ìwọ ni ò ní yẹ tọ́kasì adéyínká ọmọdé kò ní yẹ láàárọ̀ kò ní yẹ lọ́sàn kò ní yẹ lálẹ́ wàá fọjọ́ ọlọ́jọ́ lọ ni wàá fọjọ́ ọlọ́jọ́ ò ní dàgbà afún ò ní gbókó tó wọ̀ lójijì ò dàgbà ò yẹ kò ní yẹ̀yẹ́ àdébísí oníwárapá ò làlùyọ ò ní olórí burúkú yìí. wíjọ ọmọ ṣe ṣe ṣọ́ọ̀pù gbogbo ẹ̀ wá òkè ṣe ṣọ́ọ̀pù ara ẹ̀ yá torí pé mo ò fẹ́ mọ ṣeré òun fẹ́ ní pé kó lọ bá òun tẹ́kì ọmọ òun ṣé ẹ bá mi ṣí ẹ ṣó yìí. ṣèǹkó torí donations. which ọmọ is he talking about. Dorcas ó máa fún ẹ nìkan ẹ ń parí iṣu ẹ tí mò ń ṣe lọ lánàá fẹ́ fún ìyá ẹ lè gbè olórí burúkú ọmọ àbí ìpàbẹ ọmọ ẹ̀sìn. So simple people no longer dress like were even go ni ni back in the days nígbà táwọn èèyàn máa ń ṣe wedding mi kì í rí kọ́kọ́ gbogbo oríṣiríṣi you have no style. olórí burúkú onílara ni ẹ nǹkan tọ́wọ́ ò ṣe mú kẹ́nìyàn dọ̀ka sí mi mọ́ nǹkan tó ṣe ń dúró ṣe láyé. o porúkọ ẹ ti bàjẹ́ gun o rí páyé ẹ ti bàjẹ́ dọ̀ka sí o rí ti tán fún ẹ orí porúkọ ẹ ti bàjẹ́ tí ẹ ti bàjẹ́ orí kò ti ṣẹ̀sìn káàkiri àgbáyé dọ́kàs kí ló ṣe ń dúró láyé ṣe ṣọkan ọkùnrin ṣọkan obìnrin kó palẹ̀ mọ́ ara ẹ̀ ṣọkan obìnrin ìjọ tó ti dáyé tó ti rí nǹkan tó dáa kó dunnú sí ọjọ́ yẹn lórí burúkú ti bá débi sí ìyá ẹ̀. odidi yèyé mẹ̀ṣọ́ business tycoon ó ò béèrè mi ni lọ bè lọ́wọ́ anybody tó o bá fẹ́ ṣe patí tó o bá raṣọ lọ́dọ̀ Lizzie o ò tí ì raṣọ lọ béèrè dáadáa o fẹ́ ṣe patí àbò o fẹ́ lọ patí o ò dẹ̀ fẹ́ kọ́ wo anybody Lizzy Anjorin lórí social media yìí àwọn èèyàn mọ̀ kò sí nǹkan kan tó fi mọ Lizzy wọn Lizzy ń wọ aṣọ Lizzy ń múra yàtọ̀ sí pé mo tún múra mo tún bá àwọn èèyàn tún skin wọn torí pé lórí burúkú ọmọ ègbè ni ẹ́ nítorí Pádébísí ìyá ẹ̀ àtijọ́ tó ti pa bàbá ẹ̀ dànù lógún ti ń jàwó fúnra ẹ̀ ṣé bí bàbá pupa fokó bá ẹ̀ ní òbò jẹ́ ó ti gbàgbé pé ó dalẹ̀ bàbá pupa náà ṣé bí wọn ló lọ sídìúsì bàbá pupa tó bẹ̀ sí ní du ọkọ ọ̀yá ẹ̀ ìwọ kan náà ló gbé ọlọ́pàá fọkọ ọ̀yá ẹ̀ tó rán bàbá pupa lẹ́wọ̀n dọ́kàsì àtijọ́ tó ti dáyé torí ojú èrè kìnà ẹ bọra olórí burúkú ọmọ nìbànújẹ́ ti wọnú ìgbésí ayé ìyá ẹ̀ dọ́kàsì ṣe bóyìnbó ṣe bí ilé ẹlẹ́wọ̀n ọ̀nà ti tó ẹ nílùú òyìnbó ilé ẹlẹ́wọ̀n ọ̀nà ti tó ẹ o wà nílùú òyìnbó Dorkas Adéyínká Ọmọlérè níbi tí òyìnbó ti fún yín ní free education o ò rí ìwé kà wọ́n fún ẹ lówó disability o ò ṣoríire olórí burúkú ìwọ abirùn ìwọ ẹbọra ìwọ nǹkan ètùtù ẹbọ ìwọ tó jẹ́ wípé selected ẹbọ náà máa fi ẹ gbé torí Dorkas ike mẹ́rin ló wà lẹ́yìn ẹ̀ ike mẹ́rin yẹn dẹ̀ ní kolokolo méjì ìtumọ̀ ẹ̀ ní pé lórí burúkú ẹ kolokolo mẹ́jọ tó wà lẹ́yìn ẹ̀yẹn òun náà máa fi pilẹ̀ ẹ bọ wọn wá gbé lọ sí oríta mẹ́rin tí ò gbọdọ̀ dààmú àlejò I never see anybody wait o ò lè rí taibat o ò tí ì dàgbà nínú ayé náà taibat o ò tí ì dàgbà nínú ayé àti mélòó ló ń lọ tágù brand mi ti kọjá gbogbo level yẹn ó fọ́nì táìbà súnráyọ̀ ó ò tí ì ga nínú ayé lọ bèrè ní èkó yìí lọ bèrè wọn sọ fún ẹ pé inú àwọn tó ń taṣọ ní nàìjíríà Lizzy Anjorin bèrè mo sì bá sísà mi kan sọ̀rọ̀ lẹ́nìí ó ní alájà fọ́tò yín wà ní everywhere all over the world ó ní all over the world pé when it comes to aṣọ when it comes to fashion ẹ filẹ̀ tó o bá fẹ́ pé o fẹ́ ṣe grand entrance o fẹ́ wọṣọ kí ọrùn àwọn èèyàn yí three sixty if you are not buying your grand entrance fabric from Lizzie. o ò tí ì wọṣọ lọ béèrè dáadáa o ò tí ì wọṣọ o ò tí ì wọṣọ o ò tí wọṣọ tó o bá aṣọ grand entrance lọ́dọ̀ mi o ò tí ì wọṣọ lórí burúkú ọmọ òṣì. o ò ní eyes for fashion at all. ṣé wọ́n dẹ̀ ni ẹ wo lórí burúkú tó ń sọ̀rọ̀ yìí lẹ́sì twenty five thousand ló ń wọ̀ ẹ̀yin èèyàn all of you watching me pẹ̀lú nǹkan tẹ́ ń gbọ́ lẹ́nu ọmọ yìí irú ẹ̀dá wo ni Dorkas òkú ìyá àbèjì kọ́lọ̀ poison wo ló fún ìyá àbèjì tó fi pa. Dorkas gbogbo fídíò ẹ̀ tá à ń play you can kill anybody for money lókì ó dẹ̀ ń tọrọ aṣọ lọ́wọ́ mi àbó ò tọrọ aṣọ lọ́wọ́ mi Dorkas ibi táyé ẹ burú dé pàǹdà ló ń lò òòrówó ra a gram of gold london tó wà yẹn lana mayowa wà lana mayowa ò blackmail ó ń ta african food and she's living mega large lọ wo góòdì ọrùn ẹ wo góòdì tiẹ lọ wọ àwọn aṣọ tó ń wọ̀